الحمد لله والصلاة والسلام على رسول الله وعلى آله وصحبه والتابعين لهم بإحسان إلى يوم الدين أما بعد السلام عليكم ورحمة الله وبركاته أدعوك فلوبة أتولي نتيولا فو أسواج النبي محمد ولنكي يقبل تياكي كما سيدي مفعل كوكما kọ́lá títí bèèrè kọ́lá jẹ́kàrẹ̀ àwọn ah. alìmọ́gbùmá àlèyí alìmọ́gbùmá àlèyí ní Yorùbá a mọ̀ sọ pé ẹni tó dákú Yeah ṣùgbọ́n tí a bá fojú ẹ̀sìn wo orúkọ yẹn pẹ́ni dákú a wò pé ìkan yẹn kò bá mu mi ò rò pé nìkan lágbára láti lè dá torí dákú ni pé ọ dákú mẹ́lẹ́nu ikú fẹ́ mú lọ wọ́n á jọ mú jàkadì wọ́n mú jàkadì ọ sí kí ni agbára rẹ̀ sí kí ni ọ kákú kò jẹ́ kíkọ́ ipò orí mímọ̀ ó dá mọ́lẹ̀ kò sí tó jọ orí ilé ìkẹyìn ọ̀kan náà ló ṣẹlẹ̀ tí àdísì fi rinlẹ̀ òun ni tó ṣẹlẹ̀ láàrin ànábì wa Musa alayhi salam àti malakul maut ìrún nígbà tí màláíkà kú fẹ́ gbẹ̀mí ànábì Isa Musa ànábì Musa kọ́kọ́ sí kíni ọgbà lójú náà nípa ah! wọn ní ojú méjèèjì sì yọ ọwọ́ kò lọ bọ́lọ̀ pé ànábì rẹ̀ tó ní kí n ṣe kí a agbara lágbára sí bí yọ wọ́n á di pé ní Musa ẹni tó wọ́n ní lọ fi ọwọ́ rẹ̀ bu irun màálù èdè yóká tó bá jẹ́ àgbéyìn tó kù tó lò láyé nù àgbẹ̀nsà lẹ́yìn ìgbà tí òkà wọ́n bá ti wá pín kọ́ òkú náà ni wọ́n àti pínpín náà gbogbo tí wọ́n bá ó fẹ́ náà ní ìgbàwọ̀ mọ̀láìkà rẹ̀ kó tó wá di pé ọ̀rọ̀ tọ̀ tó wá ti rí báyìí kò ní rí bẹ̀rù. náà yọ́gà káwá yorùbá mi èdè mi lò fún bóyá ẹni tó ráburú kú ni lápè ni àbí ẹni tí ikú bá ṣeré. kákọ agbọ́dọ̀ wáyé ìgbà kàkà pè fún ọlágbégbé ẹsẹ̀ máa ń pè náà irú àlùmọ́gbọ́n àlẹ́ yìí wọ́n ní tó bá jẹ́ sí pé fọ́mà fẹ́ǹtì ní máa ń ṣẹlẹ̀ sí àbí àwẹ̀ gbígbà yóò fa fọ́mà fẹ́ǹtì irú ẹni bẹ́ẹ̀ yóò sì mú tó bá padà pé yóò gbádùn yóò padà san gbèsè yìí padà tó sí pé ẹnìyẹn ti bẹ̀rẹ̀ àwẹ̀ látàárọ̀ ó wá dàrú ìsọlọ́kàn faith lẹ́yìn náà ó jí before kóòrò tó wọ̀ àbí lẹ́yìn ìgbà tó rúwọ̀ tán wọ́n ló sì láwọ̀ ẹjọ́ yẹn fífíntì yẹn kò bá àwẹ̀ yẹn jẹ́ ẹni tó bá jẹ́ sí pé wọ́n ṣẹlẹ̀ sí láti àṣùbà láti àlùfájàrí di ìgbà tí mẹ́gbìrì fi wọ̀ wọ́n ni majority àwọn olùmẹ̀sìn sọ pé àwẹ̀ yẹn ò lálàáfíà ẹ̀wá rí síse gbèsè ẹni tó bá fẹ́ sísan gbèsè àwẹ̀ rẹ̀ lọ́jọ́ majority olùmẹ̀sìn wọ́n gbà pé dandan ni gbogbo bí fífẹ́ǹtì yẹn bá sì lè wọ́ pẹ́ tó ìbá àjọsẹ̀ kan ìbá àjọsẹ̀ méjì ló fífẹ́ǹtì wọ́n ṣe kíni yóò san gbogbo àwọn yẹn padà bẹ́ẹ̀ ni apá àwọn olùwọ́n ní rárá kò rí bẹ́ẹ̀ <coughs> wọ́n ṣèyàtọ̀ láàrin ìkéré ọjọ́ tó fi faint àti pípọ̀ rẹ̀ wọ́n ní tó bá jẹ́ sí pé ẹni tó bá faint àbí ẹni tó jẹ́ sí pé ọwọ́ ọwà nínú kíni kómà àbẹ́ni tí wọ́n pọ̀ lóòrùn àbẹ́ni tí wọ́n fún ní drọ́ọ̀gì tó jẹ́ sí pé rọ́kàn jẹ́ olùkalẹ̀kùn mọ́ nítorí àǹfààní ayẹ náà sì fi sí gbogbo ẹni tó bá wà nírú ìṣesí báyìí tí ọmọ tí ń ṣe mọ́ tí kò sí làákàyè fún mọ́ táìmù yẹn wọ́n ní tí ó bá yẹ tó nǹkan yóò bá ju jọ́ mẹ́ta lọ àbó kéré sí jọ́ mẹ́ta yóò san àwọn ọjọ́ yẹn padà wọ́n ní tó bá rí lè pọ̀jọ́ jọ́ mẹ́ta lọ yóò sì kí ni kò ní san tọjọ́ mẹ́ta bó kéré sọ́jọ́ mẹ́ta wọ́n fi gbígbà tí yẹn sùn wọ́n torí ẹ̀ lè sùn láàrin ọjọ́ mẹ́ta tó bá sùn tó jí yóò san àwọn gbèsè àwọn yẹn padà táwọn bá parí wọ́n tó bá ti jẹ́ ọjọ́ mẹ́ta lọ wọ́n fi wé bí ẹni tí agbẹ̀nà sí tó yàwó rẹ̀ àsìkò téèyàn bá fi yàwó rẹ̀ àyòjọ́ rẹ̀ lórí ẹ̀ tó bá sì gbádùn kò ní san Now wọ́n ní ẹni tó bá kú nínú oṣù Ramadan kò sí gbèsè kankan lórí ọ̀ kò sì sí fún àwọn fámílì tí wọ́n sọ díka ní à ẹ̀tẹ́ tí Ramadan ló kú sí kú mẹ́wàá bóyá tábà gba mẹ́wàá tó kú àrárá ah, ọjẹ́ gbèsè tẹ́bà sàn ẹni bá jẹ gbèsè ní ẹmọ ń bá sàn bákan náà àwẹ̀ oní haidọ̀ obìnrin tí ó bá ṣe haidọ̀ èwọ̀ ni fún kó gbàwẹ̀ tó bá sì fagídí gbà á ọlọ́run nígbà lọ́wọ́ rẹ̀ torí nínú májẹ̀mú tí ọlọ́run fi gbàwẹ̀ ní kéèyàn wà pẹ̀lú mímá tí èèyàn bá ń gbàwẹ̀ lọ <coughs> tó wá di pé ó rí àládà rẹ̀ lọ́sàn-án àbí kó ti ẹ̀jẹ́rọ̀ lẹ́ni afẹ́kọ́lá kò márùn-ún lọ tí sì ló fi tó ló bá rí nǹkan aládàá rẹ̀ irú ẹni ti bàjẹ́ o yóò san padà ìyẹn tó ti jáwé ọ̀rọ̀ yẹn bí ọ̀rọ̀mọ̀dọ́rọ̀ báyìí mo <coughs> tó wá jáwé náà sílà ní kò sí nìkan àwọn ti bàjẹ́ ní kò ní òní padà téèyàn bá kí rí wọ́n ní kọjá bí ọba ju ìṣẹ́jú kan náà lọ́tà lọ́bájá ló fi yọ ìyá rí pé ara yẹn ti mọ́ kí wọ́n sáré láàrin àlùwàlá lẹ́nu ìṣẹ́jú kan tó kù yẹn ó láàrin àwẹ̀ jáì wọ́n sáré láàrin àwẹ̀ lẹ́nu ìṣẹ́jú kan tó kù yẹn wọ́n á máa wẹ̀ lẹ́yìn ìgbà tálọ̀ fájà yíyọ kò sí láìfi ní ibẹ̀ torí ọtọ́ kí èèyàn lọ ìwẹ̀ lára ìwẹ̀ jẹ́nẹ́bà ni ìwẹ̀ háídọ̀ ni ká lọ lára jẹ ìgbà tálọ̀ fájà rí kò àfẹ́ ti àwẹ̀ torí àdísì yálàwà Aisha radiyallahu anha ó ní kana nabiyyu sallallahu alaihi wasallam yusbi'u junuban min jima'i ghayru ihtilami ànábì a máa di àsùbá máa ń yọba lẹ́ni tó ní jẹ́nẹ́bà lára kọ́lá kìí sí jẹ́nẹ́bà kó lálàá sùn ara ó jẹ́nẹ́bà tó sún rẹ̀ náà ó ní súnmọ̀ yẹ̀ sún na náà ni ó wò yóò gbogbo àwọn rọmọdọ́ọ̀nì lọ na wọ́n tii obìnrin bá ní fílì pé haidọ̀ ń wa ó sì wà nínú ọ̀rọ̀ kó mọ́ jáwé kó di ní fílì pé ń yẹn ọ jẹ pé kó tó di pé yóò gan ti táwọn bí ó ti dé tó bá ti ní fílì pé kọmọ sí bẹ́ẹ̀ tó jí ó dé wọ́n ní òjò rọ̀ta ìrọ̀ ẹ̀ sí gíní ẹ̀ ń gbọ́ kò kó dànù ẹ̀ ń gbọ́ omi dànù tó jọ bá jọ rọ̀ fọ́nkọ́ wàhálà dínú náà ẹni tó ti mọ tó jọ yìí níjọ́ àládà wọn tó fi sí haidọ̀ ó ní á ah, lọ́la ni mo ń retí àlejò mi ní haidọ̀ dé wọ́n ní kò wá nítorí ẹ̀ pé wọn ní gbàwẹ̀ lọ́la o yóò mọ̀ gbàwẹ̀ lọ́la títí gbà tó bá dé torí nǹkan yẹn lè padà délé náà yóò mọ̀ gbà wọ́n lọ. wọ́n ní bákan náà èyí tó lóore fẹ́ni tí ń ṣe fún obìnrin oní haidọ̀ òun ni kó wà lórí ìṣesí tó lọ dáná gẹ́gẹ́ bí àwọn ìyàwó àníyàn sáà náà ṣe wà kọ́mọ́ a pé òun ṣe kí kọ́mọ́ ni ó gbé òun lòdù kan tó òfin ní ṣe haidọ̀ nínú oṣù ọ̀mọ̀dán kó òfin lè rí àwẹ̀ ìgbàlagbà pé ọmọ sí o torí tọ́lọ̀ sí ó ní pọ́pùsì tọ́lọ̀ fi síbẹ̀ tíyàn bá wá jù nǹkan yẹn lọ́wọ́ ó lè àfẹ́ ti àlàáfíà ara yẹn ó lè àfẹ́ ti torí kíyàn wà bẹ́ẹ̀ ọ̀sán ìjọ tó bá fi àìjọ̀nà ọ̀dá ọmọ sápadà tó bá wà rí haidẹ̀ ó fi wá gbàwẹ̀ oṣù yẹ pé a ní sọ pé kò sí gini a ní kò láwẹ̀ ṣùgbọ́n ìyókù kò sọ wà láyẹ̀ tí nǹkan yóò bá dá nǹkan ní ìsí lára bákan náà tí wọ́n ní tí oyún bá wálẹ̀ lára obìnrin á wo oyún tó wálẹ̀ sí ó ti di ẹ̀dá àbí kò ti dẹ̀dá wọ́n ẹni tó ti di ẹ̀dá yóò túnbọ̀ sí pé lẹ́yìn oṣù mẹ́rin nìyẹn àjẹsí pé ìgbà tó wó wálẹ̀ yẹn nígbà téèyàn bímọ náà wọ́n ka fún ẹ̀jẹ̀ nífàásì táìmù yẹn èèyàn ní gbàrọ̀ lẹ́jẹ̀ rẹ bá ti dá yọ́wọ́ yọmọ lọ tó wáyé tó wọ́n takun yẹn ajẹ́pẹ́ yẹn kò dí ààrẹ lọ́wọ́ bẹ́ẹ̀ ni kò sì dí ìrùn lọ́wọ́ bí ìyẹn ti jẹ́ nìyẹn bá ti wá sọ nípa tó ní háìdọ̀ yìí bẹ́ẹ̀ náà ni tó ní nífàásì náà ìdájọ́ kan náà lọ́wọ́ fún ẹni olórí tí bá bí wọn nísìn àti ń gbàrọ̀ nísìn di ìrọ̀lẹ́ ti fẹ́ tó ló bímọ yẹn kò ní mọ́ yóò padà máa san padà ní bóun náà sì lọ òun nìyẹn àbẹ̀lẹ̀ ọ̀rọ̀ bákan náà sì ni ẹni tó bá bímọ tí ẹ̀jẹ̀ bá ti dá ó gbọdọ̀ wẹ̀ ó sì mọ̀ kí nǹkan máa gbà wọ̀ ìbáyé pé ọ̀sẹ̀ kan lé àbíjọ́ márùn-ún lẹ́jẹ̀ fi ẹ̀jẹ̀ rẹ̀ fi dá ni àbí ọ̀sẹ̀ méjì ni àbóṣù kan ni ṣùgbọ́n àáfàá bí ó yé wa pé ọ̀pọ̀ jù 40 days lóbìnrin máa fi ṣe eléyìí làwọn ìyàwó àwọn òdíjọ́ rí àwọn mẹ́wàá máa jùkú wọ́n ní ogójì ọjọ́ odidi ogójì ọjọ́ bọ́yẹ́jẹ̀ ti dá láti bí ọ̀sẹ̀ méjì tó bímọ kò ní kírun kò ní gbààwẹ̀ yóò sì máa sí kíni yóò máa jọ sọ lọ́dún yóò tún fèrè lẹ́ kò ní kí eléyìí kọ́ ló ń sọ yẹn pé ẹni tí ọ̀pọ̀ jù àríwọ̀ ẹ̀rí ìgbà tó gbòdù tí ẹ máa fi ṣe ní fáàsì forty days ni lẹ́yìn forty days téèyàn bá tẹ́jú ọ̀bá dá wọn ní kọ́ wọ̀ ó máa kírun kó sì máa gbà ó ti di ìsẹ̀ àádọ́dì ẹ̀ eléyìí ni àwọn àlàyé tí ó wà ní abala yẹn abẹ náà bọ́ bá nìkẹ́lá ó sì àlékún àgbọ́yé fún ẹnì kọ̀ọ̀kan wa ọmọdé wọn dáadáa sọ àdìgbò wọn láti dúró kó láti pẹ̀rẹ̀ سبحانك أشهد أن لا إله إلا أنت أستغفرك وأتوب إليك وصلى الله على محمد وعلى آله وصحبه وسلم. Thank you.